akínyìn kábọ̀ sí orí ètò wa ètò yín èyí tí a pè àkọlé rẹ̀ ní udawa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa kálọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Uh, tí èèyàn bá wọnú mọ́ṣáláṣí tó wá bá kún láti parí sọ̀dátù jamaa nígbà tó wọnú mọ́ṣáláṣí ó wá rí i pé àwọn èèyàn míì náà ń bẹ bíi tòun tó ṣe pé àwọn náà bá jamaa kò sí ní tó burú lábẹ́ òfin ṣẹ̀ríyà kí wọ́n ṣe jamaa míì lẹ́yìn jamaa tàlákọ̀kọ́ eléyìí tí ìmáàmù mọ́ṣáláṣí tó ti síwájú àwọn èèyàn sí nítorí àdìsá nàbẹ muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí imaamu tirmidhi àti abu dawud àti àwọn míì tí wọn fi jáde pàànàbí ti parí sọlá ti lọ́jọ́ kan ìní ẹnìkan bá wọnú mọ́ṣáláṣí ọwọ́ afẹ́ ṣe sọlá lóun nìkan anabi wa ń bi àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n ṣe sọlá ti lẹ́yìn rẹ̀ léèrè pé man yattajiru ma'a hadha man yatasaddaqu ala hadha nínú riwaya mi ìpè tàlẹ́ni tí ó dòwò pọ̀ pẹ̀lú eléyìí nínú riwaya mi tàlẹ́ni tí ó ṣe sàráàfẹ́ léyìí báyìí ẹnìkan wá dìde nínú àwọn sọ̀hábà ó tó pẹ̀lú rẹ̀ wọ́n fi jọ ṣe sọ̀láàtù yẹn ní jamaa nínú sunan kubra ti imam al-bayhaqi rahimahullah wọ́n ní ẹni tó dìde tó ṣe sọ̀láàtù pẹ̀lú rẹ̀ lọ́jọ́ náà òun náà ni abubakar radiyallahu anhu eléyìí fi hàn wáyé pé wọ́n lè ṣe jamaa lẹ́yìn jamaa alákọ̀ọ́kọ́ lópin ìgbà tí jamaa tí wọ́n ṣe lẹ́yìn tí alákọ̀ọ́kọ́ kò bá ti jẹ́ jamaa fitina kí ni jamaa fitina jamaa fitina làwọn tó ṣe pé wọ́n ti pinnu pé àwọn ò ní tò láti ṣe sọ láti mọ lẹ́yìn ìmáàmù mọ́ṣáláṣí nítorí nǹkan kan táwọn ń wò eléyìí tó ṣe kó ṣeé ṣe kọ́ mọ́ yé lè máàmù. wọ́n máa wá pẹ́ sísọ láti lẹ́yìn lè máàmù wọ́n máa retí kí lè máàmù ọ̀sálámà tó bá ti wá sálámà tàì sálámà wọ́n kóra jọ wọ́n wọnú mọ́ṣáláṣí lẹ́yìn lè máàmù tiwọn táwọn ti mà wọ́n máa wá tò sẹ́yìn rẹ̀ lójoojúmọ́ tá bá ti fura pé àwọn èèyàn kan ṣe bẹ́ẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ wọn ò ní tò sẹ́yìn lè máàmù ńṣe ló yẹ kárí pé adáwọn lẹ́kùn ṣiṣẹ́ fún àti máa ṣe fìtínà nínú òfin ọlọ́run ọba wa wàyí o tó bá ṣe pé ojú ọ̀nà ojú ọ̀nà àwọn arìnrìn àjò ní mọ́ṣáláṣí bá wà àbí mọ́ṣáláṣí ń bẹ láàrin ìjà mọ́ṣáláṣí kò ní jàmáà kan pàtó kò sì nílé máàmù kan tá a dá mà kò sẹ́ni tó burú lábẹ́ òfin ṣẹ̀ríyà kí jàmáà kan parí sọ́lá kí jàmáà mi náà tún wọlé káwọn náà tún ṣe tiwọn ẹnu àwọn fuqaha ó kò lórí eléyìí fuqaha al-madahib al àwọn àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ní madhab mẹ́rẹ̀ẹ̀rin ẹnu wọn kò lórí pé mọ́ṣáláṣí tí ò bá ti nílé máàmù kan pàtó tí ó sì ní àwọn jama kan tó ṣe pé adama tó jẹ́ pé gbogbo èèyàn máa wá wọ́n ṣe sọ̀lá àti wọ́n máa ṣe sọ̀lá àti wọ́n táwọn jáde kúrò nínú mọ́ṣáláṣí ni bí àwọn mọ́ṣáláṣí tá a máa rí lé àwọn ojú ọ̀nà àwọn arìnrìn àjò kò sí ní tó burú kọjá pé àwọn kan parí jama tiwọn àwọn míì náà wọbẹ̀ láti ṣe jama tiwọn gbogbo eléyìí báyìí kò sí ní tó burú mẹ́ torí pé kò lè dá wàhálà kankan lẹ̀ kò sì sí fìtínà kan tá a rò pé ó lè ṣẹlẹ̀ látàrí irú eléyìí báyìí ṣùgbọ́n tí mọ́ṣáláṣí bá jẹ́ mọ́ṣáláṣí tí ń bẹ ládùúgbò kan tó ṣe kó ti nílé máàmù kan tí máa síwájú àwọn yẹn láti ṣe sọ láti ń bẹ a sì mọ̀ pé àwọn ará àdúgbò wọn máa ṣe sọ láti ń bẹ òun náà ni mọ́ṣáláṣí tí ìyapa tó wà láàrin àwọn olùmọ̀ nípa pé ǹjẹ́ tí wọ́n bá parí jàmá alákọ̀ọ́kọ́ tán àyè wa wà bí fáwọn míì tí wọ́n bá pẹ́ láti ṣe jàmá míì bì eléyìí tí ó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí eléyìí òun náà ni pé lópin ìgbà tí jàmá yẹn tó bá ti jẹ́ jama fìtínà kò sí ní tó burú káwọn náà tún ṣe jama lẹ́yìn ìgbà tí lè máa wọn tí ó jẹ́ lè máa wọn mọ́ṣáláṣí tó bá ti parí sọ̀lá nítorí àdéhìí ta kan yẹn pànàbí sallallahu alayhi wa sallam ó ní man yatasaddaq ala hada man yattajiru man yattajiru ma'a hada talẹni tó ṣe pé yóò ṣe sàrà àfẹlẹ yìí tí ó tó pẹ̀lú rẹ̀ talẹni tó bẹlẹ yìí dòwò pọ̀ tí ó tó pẹ̀lú ẹ̀ a sì ti mà nínú òfin ṣẹríà wípé al-ithnani fama yazidu fi s-salati jama'a ẹni méjì jù bẹ́ẹ̀ lọ jama ni wọ́n ń pè wọ́n nínú òfin ṣẹ̀ríà torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ ń bì ó fi yé wa ìpọtọ wọ́n ṣe jama lẹ́yìn jama alákọ̀ọ́kọ́ àdéhìí bó ti ṣe tọ́ka sí wípé jawazu salati al-muftarid khalf al-mutanaffil dalla kadhalika ala jawazi takrar al-jama'ati fil masjid al-wahid àdéhìí sí nǹkan púpọ̀ nínú tó tọ́ka sí òun náà ní wípé ẹni tó ń ṣe sọ̀láàtì ọ̀ranyàn ó lè tò lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà ìyẹn tó bá ti pé Abubakar tí ó darapọ̀ mọ́kùnrin yìí láti bá ṣe sọ́lá Abubakar ló tún padà ṣe lè máàmù fún eléyìí túmọ̀ sí wípé ẹni tí ń ṣe sọ́lá tó ọ̀ràn yẹn ó lè tò sẹ́yìn ẹni tí ń ṣe sọ́lá tó náfìlà gẹ́gẹ́ bí títí máa ṣẹlẹ̀ sí Mu'adh ibn Jabal radiyallahu anhu wípé yóò wà láti wá ṣe sọ́lá tó l'Isha lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tó máa parí sọ́lá tì í ìní Mu'adh yóò wà mọ́ orílẹ̀-èlé yóò lọ sí àdúgbò tiwọn ní Quba tó bá sì ti dé kù báyẹn yóò bá pàwọn èèyàn tó ń retí òun ní mọ́ṣáláṣí tí wọ́n ń bẹ̀ náà nítorí kó lè bá wa ṣe lè máàmù fún wa ní sọ̀látùl ìṣà. tọ́ adéke Mu'adh ibn Jabal èyí tó ṣe pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní sọ̀látùl ìṣà òun lọ rán ẹ̀yà rẹ̀ ṣùgbọ́n èyí tó tún lọ ṣe fáwọn èèyàn lé tó ṣe lè máàmù fún wa ń bẹ̀ òní náfìlà tiẹ̀ àwọn ẹni tó sì tò lẹ́yìn tiẹ̀ khalfa al-mutanaffil eléyìí náà tọ́ka sí pé ẹni tí ń ṣe sọ̀láàtì ọ̀ranyàn ó lè tò lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà bákan náà hadithi tá a sọ nípa tẹni tó pẹ́ dé mọ́ṣáláṣí yẹn tánàbí sallallahu alaihi wasallam ní kẹ́nìkan dìde pẹ̀lú rẹ̀ kó ṣe sàrà fún kẹ́nìkan bá dọ̀wọ́ pọ̀ ó tún tọ́ka sí jawazu takrar al-jama'ati fil masjid al-wahid ó ń tọ́ka sí bó ti ṣe tọ́ wípé a lè ṣe jama mi lẹ́yìn jama alákọ̀ọ́kọ́ hadithi yìí tọ́ka sí kò sì sí ń tọ́ta kù tó sọ pé hadithi kan wá tọ́jà hadithi abubakra radiyallahu anhu eléyìí tí alimami tabarani tó gbé jáde nínú tírà rẹ̀ al-mu'jam al-kabir ipa nabi sallallahu alayhi wa sallam ó dé ní ọjọ́ kan ọba pé àwọn sọ̀hábà ti ṣe sọ̀láàt anábì wa wọlé rẹ̀ lọ ọwọ́ àlọ́ ṣe sọ̀láàt àtúnwọ̀n àti àwọn ìyàwó rẹ̀ eléyìí kò túmọ̀ sí pé kọ̀tọ́ wọn ṣe jama lẹ́yìn jama alákọ̀ọ́kọ́ kò túmọ̀ sí rárá nǹkan tá a ti fi kàn tọ́ka sí òun náà ni wípé nínú téèyàn lè ṣe òun náà ni pé tó bá bá a wípé wọ́n ti ṣe jama tẹ̀ ní mọ́ṣáláṣí ó lè padà sílé rẹ̀ kó wọn àti ìyàwó rẹ̀ kí wọ́n lọ sí sọ láti yẹn. bákan náà hadith ìta alákọ̀ọ́kọ́ tó sọ wípé ta ni ọ̀bẹ lèyí dó pọ̀ ta lẹni tó ṣe wípé yóò ṣe sàrà àfẹ́lẹ́ yìí ọ̀rọ̀ ni nínú òfin ṣẹ̀ríyà tí ọ̀rọ̀ bá takò sẹ́ ọ̀rọ̀ ni wọ́n máa ti síwájú lè anna al-fi'la nítorí wọn lè sọ pé iṣẹ́ yẹn min khususiyyati nabiyyi sallallahu alayhi wa sallam ọ̀n bẹ́ẹ̀ nù tá a ṣe ládàá yẹn rí fanabi sallallahu alayhi wa sallam yàtọ̀ sí àwọn àlòmọ́ rẹ̀ yòókù àti bá àti bí kò sí lábẹ́ òfin ṣẹ̀ríyà nítorí burú wípé tí wọ́n bá parí jàmá kan táwọn míì bá pẹ́ kí wọ́n tó dé káwọn náà tún ṣe sọ̀láàtù tiwọn náà ní jàmá ṣùgbọ́n kí wọ́n mọ̀ yìí pé tí jàmá alákọ̀ọ́kọ́ tó tò lẹ́yìn lè má mú ní kò lè dàbí tàwọn táwọn dé táwọn ṣe jama ẹlẹ́kejì àbí jama ẹlẹ́kẹta àbí jù bẹ́ẹ̀ lọ ìyẹn ni pé ládàá ti lè máàmù àtàwọn jama rẹ̀ yọ pọ̀ ju ti jama ẹlẹ́kejì lọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ so eléyìí túmọ̀ sí wípé ìlànà anabi sallallahu alayhi wa sallam wọ́n fà yìí gbà wípé tí wọ́n bá parí jama kan àwọn ẹni tó ń pẹ́ dé àwọn náà lè ṣe jama mi bẹ́ẹ̀ náà lásìrí lọ́dọ̀ àwọn fuqaha al-madahib al-arba'a gbogbo wọn kò sí ìtọ́ sọ pọ́nbélé pé kọ̀tọ́ fún ṣe jama mi lẹ́yìn jama alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n gbogbo wọn fi má jẹ̀mú sí i wọ́n fi májẹ̀mú sí ẹni tó bá sọ pé kò tọ́ rárá rárá gẹ́gẹ́ bí ìmáàmù Malik rahimahullah àwọn sọ pé ọ̀yà lọ mọ́ṣáláṣí mi ni ọ̀ lọ mọ́ṣáláṣí mi ni tọ́ lọ wá bí tí wọ́n bá ti ṣe jàmá tọ́ azìmọ̀páàdé ti kan òsì tó sọ pé ọ̀ lọ mi bẹ́ẹ̀ náà ni ara àwọn àmàdáyébò mi gẹ́gẹ́ bí àwọn hànàfíyà àwọn sọ pé kò sí tó burúkú ṣe jàmá mi lẹ́yìn jàmá alákọ̀ọ́kọ́ lópin ìgbà tí lè máàmù tí ó bá síwájú àwọn jàmá ní sọ̀láàtì ẹlẹ́ẹ̀kejì yẹn tí ó bá ti ní dúró láyè tí lè máàmù tí máa dúró tí ó bá ti ní dúró ní mihrab bákan náà kí jama tí ó tò lẹ́yìn ìmáàmù kejì àbí ìmáàmù tí ó ṣe sọ̀láàtì lẹ́ẹ̀kẹta kọ́mọ́ pọ̀ tó àwọn ẹni tí wọ́n ti kọ́kọ́ ṣe sọ̀láàtì pẹ̀lú lè máàmù mọ́ṣáláṣí yẹn sáà pé gbogbo eléyìí náà àwọn mẹ́jẹ̀mú ni tó ṣe pé kò sí lákọọ́lẹ̀ ṣùgbọ́n àwọn kọ̀kọ́ háwò ní tí wọ́n wò ń bẹ̀ yẹn iná ni pé kí ni òní dá fìtì nalẹ̀ ìdí nu táwọn fẹ́ sọ yìí pé tí èèyàn bá fẹ́ ṣe sọ̀láàtì tí torí tó bá ti jẹ́jọ́ máa fìtínà ó ti takò nǹkan tí sẹ́rí àfojúsùn nídìí pé ẹ máa ṣe sọ̀láàtù ní jàmáà nítorí pé islam sọ pé ẹ máa ṣe sọ̀láàtù ní jàmáà nítorí kọ́rọ̀ yín ó lè bá àjọkàn yín nítorí kí ìfẹ́ ó lè bá wà láàrin yín nígbà tá a máa ti wá ń ṣe lọ́nà tí wọ́n máa dá wàhálà lẹ̀ a pé islam ò ní farama wáyé o kọ́ wa tọ́ lábẹ́ òfin sẹ́ríà kọjá yìí pé jàmáà méjì wọ́n máa ṣe sọ̀láàtù ní àyè kan ní àkókò kan kódà kó ṣe pé sọ kí èkíní kejì wọn ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ rárá kódà kó ṣe mọ́ṣáláṣí ti ń bẹ lójú ọ̀nà àwọn arìnrìn àjò eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa kọjá pé àwọn kan tí ń kọ́kọ́ ń bá jàmá lọ ẹ̀yin wá wọnú mọ́ṣáláṣí ẹ̀yin náà máa ń ṣe Allahu Akbar Allahu Akbar kọ̀tọ́ ẹ yà darapọ̀ mọ́ àwọn ẹni tí wọ́n ti ń ṣe síwájú yìí nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ fìtínà lásán tí òun ní tòmá ni ìdá ìṣọ̀kan àárín àwọn mùsùlùmí rò ní torí délé ó yẹ káwọn mùsùlùmí ṣàkíyèsí eléyìí eléyìí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ níbi tí fẹ́ẹ́nu bá ti jọba lọ́dọ̀ àwọn èèyàn tó ṣe pé kálukú máa wò pé àwọn eléyìí ọ̀gbà tàwọn àfa wa àwọn eléyìí tàfà mi ni wọ́n gba tiẹ̀ tó àwọn àfa yìí làwọn ànábì ni àwọn àfa yìí táwọn ànábì ni tó fi wá jẹ́ pé ẹ fẹ́ tara tiwọn ẹ fẹ́ fi bà ìsìlámù lórúkọ jẹ́ ẹ fẹ́ fi bà ìsìlámù lójú jẹ́ nígbà míì ẹ̀wẹ̀ irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ dáadáa ní àsìkò hajj pàápàá jùlọ nínú àwọn tẹ́ǹtì tẹ́ǹtì tẹ́ǹtì táwọn ọmọ nàìjíríà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn á rí i pé wọ́n ń ṣe jama méjì mẹ́ta lákòókò kan náà nínú tẹ́ǹtì kan náà subhanallah alazim báwo lè báwo ni irú eléyìí ti ṣe lè máa wáyé ní ìgbà tó ṣe pé àwọn ẹni tí wọ́n ní mà wọ́n ń bẹ láàrin àwọn èèyàn kí ló dé tá à ní tàwọn èèyàn lólobó nípa ntọ́ yẹ ká sì lé wọn jìnnà sí nǹkan tí ọ̀dà. wáyé o ọ̀n bẹ nínú àwọn lèmámù lèmámù eléyìí tó ṣe pé tó bá gba ipe nínú mọ́ṣáláṣí tó hàn iná ní àwọn èèyàn kan lẹ́yìn ìgbà tó ń ti parí sọ́dà ni wọ́n máa ń ṣe ìkọ́mà wípé àwọn tó fẹ́ ṣe jàmáà mi lẹ́yìn jama àtàlà kọ̀kọ́ tí wọ́n yé ti ṣe jama fìtínà wọ́n gbìyànjú bí káwọn bá sọ láti lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n bí tí wọ́n ti ń ṣe àlùwàlá lọ́wọ́ iná ni lèmáàmù ti sálámà àwọn náà wọ́n ń ṣe pàmà láti pé káwọn náà wọ́n ṣe jama tiwọn lẹ́yìn jama àtàlà kọ̀kọ́ tó ń tipa ti sọ pé jama kejì tí wọ́n bá ṣe kò lè ní ládá bíi ti jama alákọ̀kọ́ lèmáàmù yẹn wá sọ fún wa nígbà tó bá pé wọ́n ti bẹ̀rẹ̀ sọ̀láàtì ìmáàmù mọ́sálásí wọ́n wá sọ fún wa pé tẹ́ ẹ bá tú tẹ́ ẹ bá tú sọ̀láàtì tẹ́ ń bá lọ ẹ̀yẹn bá débi pẹ́ forí kalẹ̀ ẹ rí i pé alikiyama lẹ ti borí sókè sẹlẹ ah, ah. máa ń wà lọ yẹ kí lè yọ ọmọ àti àbí babaláwo babaláwo lọ yẹ kí lè yọ jẹ èsè lè máa ń tẹ bá borí sókè alikiyama lẹ bara yín ẹ gbọ́ nǹkan bẹ̀. irú rẹ̀ sì wọ́pọ̀ láwọn àwùjọ kan adúpẹ́ fọlọ́n pé wọ́n ṣe bẹ́ẹ̀ nílùú tí wàá ń eléyìí túmọ̀ sí wípé àwọn èèyàn gbọ́dọ̀ wá mà nípa ẹ̀sìn ọlọ́run pé ká máa wó oògùn kà kéèyàn wá ya páàbù ló kọ́kọ́ fẹ́ já síwájú àwọn èèyàn nídìí ẹ̀sìn téèyàn bá fẹ́ ya páàbù yọ̀ọ̀mọ̀ jẹ́ babaláwo ni àmọ́ ìlànà tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ìjọ wọn máa fi jẹ́ bàbàrà ń bẹ̀ òun náà ní kéèyàn ọmọ qala Allahu qala rasuluhu. alimami shafi'i rahimahullahu ta'ala wọn ń pàkíyèsí wa lọ sí ti nǹkan pàtàkì yìí wọn ni kullu al-ulumi siwa al-qur'ani mashghalatun illa al-hadithu wa illa al-fiqhu fi ad-dini al ma kana fihi qala haddathana wa ma siwa dhaka waswasu ash wọn ni gbogbo màláyìí tó bá yẹ lẹ́yìn alukur'an tá n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa àmà tó bá yẹ alukur'an bákan náà àti ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn ìbásíkò jẹ́ lásán ni wọ́n ní tí wọ́n ń pè ní mà ó náà ni ntọ́ba ti ṣe àkójọpọ̀ ọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam gbogbo ntọ́ba takò eléyìí báyìí ìròyìn ròyìn ṣètọ́ni torí náà jama báwo ni wọ́n ti sọ pé wọ́n mà nípa ẹ̀sìn ọlọ́run ọ̀ oh, ma qala Allah wa ma qala rasuluhu oh, ọ̀ ma ń tànà fi sọ ọ̀ oh, ma ń tọ́lọ̀ sọ ó sì sọ pé onímọ̀ nípa ẹ̀sìn ọlọ́ àfi kọ́ ma ti sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ kọ́ ma dá wákà kọ́ ma ti sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ kọ́ ma dá wákà pé wákà wàhálà nàbì mu wà ní. ìdí inú tó fi jẹ́ pé ìgbà tí ò ti símọ̀ nípa ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ogun ni ọ̀ma wákà ogun ni ọ̀ma wákà àwọn alérí sáwọn èèyàn mọ́ṣáláṣí pé tí wọ́n bá tó kún forí kalẹ̀ alùkìyàmù wọn ti gbórí òkè irú kí wọ́n á nù torí tọ́lọ̀ tọ́ yẹ ọkọ̀ yẹ ọ wọ́tọ́ yẹ kọ́ kó àwọn èèyàn lẹ́sìn ọ̀lọ́ ọ̀ á di babaláwo a'udhu billah ẹni tó bá wà tó wá sí mọ́ṣáláṣí tó báraka kan lẹ́yìn lèmáàmù onítìyẹn ti bá jàmá tó o bá ti lè báraka kan lẹ́yìn lèmáàmù ti bá jàmá kí ni fi mà tó mo ti báraka tí mo bá ti bá ìmáàmù ní rúkú ẹnikẹ́ni tó bá ìmáàmù ní rúkú kó tó di pé ìmáàmù gbórí sókè èèyàn ti báraka yẹn àmọ́ ńgbà tí èèyàn bá ìmáàmù ní rúkú ẹ ẹ ti ti bẹ̀rẹ̀ sọ́lá ẹ ti ti allahu akbar ti rúkú allahu akbar méjìlá ẹ̀sìn táyì bá gbà Allahu akbar ti ìbẹ̀rẹ̀ sọ̀lá tó ń ti pé ìmáàmù tó wà rúkú ẹ tún wá sí Allahu akbar láti lọ sí rúkú tó eléyìí ni nǹkan tẹ́sí tó bá wá ṣẹlẹ̀ wípé ẹ gbìyànjú kẹrí Allahu akbar méjì sí ẹ ń wò pé bàbá yìí lè gbórí sókè kó tó di pé parí Allahu akbar méjèèjì tó bá sí Allahu akbar tó jẹ́ pé àníyàn yín sí Allahu akbar tẹ́sí yẹn òun náà ni Allahu akbar ti bẹ̀rẹ̀ sọ̀lá ó sì dá ó sì dá ajẹ́pẹ́ ti bára káàyàn àmọ́ tó bá ti pé àníyàn yìí sí Allahu akbar tẹ̀sí òun náà ni Allahu akbar ti rùkú Allahu akbar ti rùkú ẹ̀ ṣe Allahu akbar ti bẹ̀rẹ̀ sọ̀rẹ́ tó bá jẹ́ pé àníyàn yìí sí nu ẹ̀ baraka yín o kọ́dọ̀ ẹ̀ bá sọ̀lá ẹ̀ baraka yín ẹ̀ sì bá sọ̀lá nítorí pé takbiratul ihram ruknun min arkani sọ̀lá Allahu akbar alákòókò tá a máa ṣe tá bẹ̀rẹ̀ sọ̀lá orígun kan nínú orígun sọ̀lá eléyìí tó tọ́wọ́ abá pé ìmáàmù ìdúró lọ́wà ọba pé ìmáàmù rúkú lọ́wà ọba pé ìmáàmù ìforíkalẹ̀ lọ́wà ọba pé ìmáàmù orí ìjókòó lọ́wà kíláàsì àwa náà lọ bá nípò tó wà ní o a lọ bá nípò tó wà ní kìí ṣe pé ńgbà sílẹ̀ ìmáàmù ti jẹ́ pé ìforíkalẹ̀ lọ́wà èmi àwọn aga sí dùn ó pọ́ kúkú wa bá mi bákan alákọ̀ọ́kọ́ ló ṣe lọ́rùn ọ̀wà bá mi rárá o yọ̀wà bọ̀ àbí wọ́n lọ bá ṣẹ́bọ̀n ni lè máàmù a máa ṣe pé wọ́n ni lè máàmù ẹnikẹ́ni tó bá bá ìmáàmù nípò kan ipò tá a bá ìmáàmù làwọn lọ bá a àní gásíbi tá a wà á lọ bá ìmáàmù ní kò tọ́ wà ṣùgbọ́n ìgbà tó ṣe pé a bá ìmáàmù lẹ́ni tó ti gbórí sókè láti rùkú a bá lẹ́ni tó ti forí kalẹ̀ a bá lẹ́ni tó jókòó àní káràkà yẹn kọ́nràkà tá nítorí pé jókòó la bá lè máàmù nítorí wípé ìforíkalẹ̀ la bá lè máàmù àyàfi ẹni tó bá bá ìmáàmù ní rùkú nìkan ẹni tó bá bá ìmáàmù ní rúkúrò nìkan òun ti báraká yẹn òun láṣọ kò ti bá rákà yẹn torí ẹ ẹ jẹ́ ká ṣàkíyèsí o lópin ìgbà tí èmi bá bá ìmáàmù pé ìmáàmù sọ Allahu akbar kó tó máa kí fatiha màá sọ pé nbọ mo ti bá ìmáàmù mo bá lórí takbiratul ihram torí pé ìmáàmù ti máa kí fatiha torí pé ó léwu púpọ̀ ó léwu púpọ̀ kọjá yìí pé ìgbà tí mo dé sí fatiha ti tán ìmáàmù tún kí fatiha tán nítorí pé ewu tó wà ń bẹ Abu Hurairah radiyallahu anhu nínú hadith kan tí imaamu Malik tó gbé jáde nínú Muwatta rẹ̀ ó ní man fatathu al-fatiha faqad fatahu khayran kathir ẹnikẹ́ni tí fatiha bá ti lè bọ́mọ lọ́wọ́ oore ńlá ti bọ́mọ lọ́wọ́ fatiha lè máàmù tó bá ti bọ́mọ yàn lọ́wọ́ oore ńlá ti bọ́mọ yàn lọ́wọ́ ẹ ká gbìyànjú láti rí i pé a máa jáfara a máa pẹ́ sí mọ́sálásí kájẹ́ni tó ṣe pé yọ̀ọ́ bá lè máàmù lórí takbiratul ihram ó dáa púpọ̀ ẹ̀rí aṣọ pé tọ́ba bá ìmáàmù níjókòó ó joko pẹ̀lú ẹ̀ tọ́ba bá ní forí kalẹ̀ ó forí kalẹ̀ pẹ̀lú ẹ̀ tọ́ba bá ní rúkú wà á rúkú pẹ̀lú ẹ̀ tọ́ba bá ní nàró wà á nàró pẹ̀lú ẹ̀ àmọ́ o ẹni tí ó kà kún pọ̀ ń baraka yẹn nínú gbogbo àwọn èèyàn wọ̀nyí òun náà lẹni tó bá bá rúkú wọ̀ pẹ̀lú ìmáàmù àyàfẹ́ ní tó bá ti pé ìdúró tó yẹn ìdúró tí máa síwájú rúkú ni ìwọ náà ti baraka pẹ̀lú lè ọwọ́ nínú hadith eléyìí abu dawud àti àwọn míì gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní idha ataytum wa nahnu sujudan fasjudu wa la ta'udduhu shay'a tẹ ẹ bá dé mọ́sálásí tẹ ẹ bá forí ìforíkanlẹ̀ láwa ẹ̀yin náà ìforíkanlẹ̀ pẹ̀lú wa àmì ẹ̀ má kà kún pẹ̀ ti baraka ẹ̀ má kà kún pẹ̀ ti baraka ṣùgbọ́n ọlọ́wọ́n bá aláàánú ni ọlọ́wọ́n bá yóò fún ọ lẹ́sàn ọ̀wé ìtọ́ ọba náà tó ti baraka ìgbà tó ṣe pé ọba ìmáàmù lórí lórí kó ti nàró láti rò kó ni tún fún ọ ládé lẹ́yìn ṣùgbọ́n ọ̀baraka ẹ̀yin ìmáàmù nínú òfin ọlọ́run à ń fẹ́ kọjá yìí pé ẹgbẹ́ sọ̀láàtì yẹn fúyẹ́ àmọ́ pẹ̀lú pípé gbogbo àwọn orígun sọ̀láàtì àwọn ọ̀ràn yẹn rẹ̀ àti àwọn májẹ̀mú rẹ̀ fọ́mọ́gbẹ̀yìn ṣùgbọ́n kẹ́ ẹ jẹ́ kí sọ̀láàtì yẹn ó fúyẹ́ nítorí kó ṣeé ṣe kó jẹ́ pé nínú àwọn ẹni tó tò lẹ́yìn yín ẹni tó lẹ́ ńbẹ́ńbẹ́ aláàárẹ̀ ńbẹ́ńbẹ́ arúgbó ńbẹ́ńbẹ́ ẹni tí nǹkan kan dà láàmú nínú àgọ́ ara ńbẹ́ńbẹ́ ẹni tó ní bùkátà kan tó yẹ pé láàrin ìṣẹ́jú péréte ó kó tètè débẹ̀ ìbẹ̀ǹbẹ̀ so ọlọ́run sì ṣe gbogbo wọn wá sí lọ so ó yẹ ká ṣàkíyèsí ká ṣàkíyèsí gbogbo àwọn ẹni tí ń bẹ lẹ́yìn wa yìí báyìí tó bá jẹ́ pé ìlẹ̀ ń bá ń dásọ̀ láti ṣe kò sí tó burú ẹ máa fàágùn lọ sí gbogbo ibi tó bá wù yín ẹ fàágùn bọ́ bá ti ṣe wù yín àmọ́ ńgbà táwọn èèyàn bá ẹnikẹ́ni tó bá fi lè ṣe aṣíwájú àwọn èèyàn nínú sọ̀dá kọ́ ya ṣe sọ láti rẹ̀ fúnfún yẹ o ṣùgbọ́n o ẹ má sì ọ̀rọ̀ yìí gbọ́ o bí ṣíṣe sọ láti fúnfún yẹ eléyìí tó bá súnà mú láàmà sí o eléyìí tó bá súnà mú láàmà sí gbígbé fúyẹ́ lọ́nà tó ṣe pé a máa pé sọ láti wà gbogbo orígun ò ní gbẹ̀yìn ọ̀ràn yìí ò ní sọnù súnà sọ láti o kò ní rárí a máa ṣe gẹ́gẹ́ bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ti máa ṣe ọ̀dọ́ rẹ̀ gan láti kọ́ gbígbé sọ láti fúyẹ́ sẹ́bẹ̀yìn tí màpá nàbì sallallahu alaihi wasallam irú àwọn súrà tí máa ké lásùbà yìí máa ń kùn jọjọ irú àwọn súrà tí máa ké ní dọ́họ̀ ó máa ń kùn jọjọ ti asri a máa jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì bẹ́ẹ̀ náà ni sọ̀látùl maghrib a máa kúrú ńgbà mi a sì gún jọjọ ńgbà mi sọ̀látùl ìṣà òun a máa jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì ọ̀dọ̀ ànábì la ti ń kẹ́kọ̀ọ́ òun náà là ń wá àwòkọ́ṣe òun náà ló sì ní ká gbé fúyẹ́ bí tí í ṣe gbé fúyẹ́ làwọn náà gbé fúyẹ́ kìí ṣe kókó àti Allahu akbar tó bá ti ghayril maghdubi alayhim waladdallin kan ni mudhammatan Allahu akbar bẹ́ẹ̀ ni sọ̀lá ti tiẹ̀ wọ́n ti wá sọ ní bàbá mudhammatan gbogbo kìí ṣe pé ìfẹ́ nú àwọn èèyàn láti máa gbé sọ láti kúrò torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń tò lẹ́yìn tẹ́fà kíkúrú Allahu ahad gan lẹ́yìn fatiha ọ̀pọ̀lọpọ̀ máa pò sẹ́yìn wọ́n ní sọ láti ti gùn jù kí á látún á kí lẹ́yìn kúrú Allahu ahad kìí ṣe fẹ́ nú wọn lẹ́tẹ̀lé torí pé ọ̀pọ̀lọpọ̀ nú wọn lọ́lọ́ nsìn tẹ́lẹ̀ náà wọn lọ́lọ́ nsìn bí ká pèpè fún sọ láti ni bẹ́ẹ̀ so tó ń ti pẹ́ ń tún sẹ́lọ̀ ni ìpèpè tí a ti pèpè fún sọ̀lá ti tutù ẹ̀sà ti wá ètò òjò kó òun yẹn ó dọ́dọ̀ wọn kẹ̀sì wẹ́ni tó má pèpè pè nígbà tó má ti pè tó má gbóhùn sókè ó ti tó ẹ̀yìn ẹlẹ́yìí báyìí á rí i pé tọ́ kọ́tọ́ kọ́ ajẹ́ pé ẹ máa kánjú ẹ máa kánjú ṣe sọ̀lá bí àwọn ẹni tó yẹ pé sọ̀lá tó tẹ̀ra wé èyí ní ìsinyìí báyìí ìṣẹ́jú mẹ́ta ni wọ́n ti parí rákà mọ́kànlá wọ́n lójú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ni làwọn ń gbé gbà ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ni Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar assalamu alaikum ah, ah ṣé sọláàtì náà sì lélẹ́yìn abẹ́ ń tanra yín jẹ tá à ń bá ń ṣe sọláàtì tá a fẹ́ tó pẹ̀lú lè máa mú ntí a máa ṣàkíyèsí òun náà ni wípé tẹ́ni tí ń ṣe sọláàtì tó bá dé èèyàn kan ṣoṣo yóò dúró ní apá ọ̀tún lè máa mú tó bá dé èèyàn kan ṣoṣo tí èso ọmọ aróńdó tí ọmọ nǹkankan ti ń jẹ́ sọláàtì tó di àgbàlagbà àbọ̀mọ tó ti dàgbà tó ti máa ti ń jẹ́ sọláàtì apá ọ̀tún láàfin sí apá ọ̀tún lè máa mú ó sí tó bá ti kóbìnrin ẹyọ kan ńlọba fẹ́ ṣe sọ láti pẹ̀lú ọkọ rẹ̀ àbọ̀ fẹ́ ṣe sọ láti pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ àbọ̀ fẹ́ ṣe sọ láti pẹ̀lú bàbá rẹ̀ obìnrin ayọ̀kan ẹ̀yìn ọkùnrin yẹn ni ó dúró kò ní dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó tó bá wá ṣe pé ẹni méjì ńlọfẹ́ tó pẹ̀lú lè máàmù tó ń fẹ́ ṣe sọ láti pẹ̀lú ẹ̀ ẹni méjì yẹn ẹ̀yìn lè máàmù làwọn ó dúró ni wọ́n ó dúró tó bá ti pé àgbàlagbà kan ọmọdé kan lọ́mọdé tó ṣe kó ti màtúmọ̀ sọ̀láàtì ẹ̀yìn lè ni wọ́n tó bá ń ti pọ́ ọmọdé nǹkó tí ìmọ̀túnmọ̀ sọ̀ láti àgbàlagbà yóò dúró lápọ̀ tún lè máa mú ọmọdé ní ó dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí pé à ń wò pé ó lè wòsàn ní ìsìnkú òun rí bọ́ọ̀lù kọ́ máa lé lọ kò sí wàhálà ń bẹ̀ so àgbàlagbà ńlá kàkún pé ń bẹ pẹ̀lú lè máa mú tíjọ́ máa bá wa pọ̀ tó ṣe pé àwọn tó fẹ́ ṣe sọ láti pẹ̀lú lè máa mú àwọn ọkùnrin àtàwọn obìnrin ni kò sí wàhálà àwọn ọkùnrin ó tò sẹ́yìn lè máa mú àwọn obìnrin wọn wá tò àìdúró níwájú lè máa mú nítorí hadith abu huraira radiyallahu anhu tánà fi sallallahu alayhi wa sallam tó ní innama ju'ila al-imamu liyu'tamma bihi fala takhtalifu alayhi níṣẹ́ ni wọ́n fi lè máa mú síwájú yín kẹ́ẹ̀ẹ́dì bá a máa wà wòkọ́sì rẹ̀ ṣé ẹni tá a fẹ́ wà wòkọ́sì lọ́yẹ kọ́ wà wájú ni àbáwá táwọn wà wòkọ́sì so ẹ ṣàkíyèsí bẹ́ẹ̀ yẹn o ibi tí sẹ́rí àti gbà wípé a lè tò síwájú lè máa mú òun náà ní tíyẹn bá bí kọjá pé sọlátul jumu'ah là ń ṣe àbí sọlátul ìdáyì àbí sọlátul janaza àyè ti wá tán gbogbo bí tá a lè pè lẹ́yìn lè máàmù àyè ti tán gbogbo bí tá a lè pè lẹ́yìn lè máàmù gbogbo àwọn títì títì títì tó tún sọ mọ́mọ́ síláṣí lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn gbogbo ẹ ti kún débi kíkọ̀ sáyè mà ìgbà náà tẹ bá dúró sí iwájú lè máàmù nítorí túláàsì kò sí tó burú mbẹ. àmọ́ irú ìtànkà nínú síra àwọn màlìkíyà ikú ẹ lè dúró níwájú lè máàmù màkúrú lásán ni kò sí tó burú mbẹ ó burú kò burú nítorí pé dídúró níwájú lè máàmù ọ̀tà kó pé mò ń wá òkọ́sẹ̀ lè máàmù eléyìí jẹ́ bí ó ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáhùn àgùsọ̀ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ lọ́kàn ọ̀jọ̀kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò nínú ìṣẹ̀mí wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ ìyókù